وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى باب الأمر بأداء الأمانة قال الله تعالى إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وقال تعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان إنه دان لكوي ما تيولو الإمام النووي رحمه الله تابع قولي رني باب الأمر بأداء الأمانة ẹ̀kọ́ kan tí àkọlé rẹ̀ dá sí ìpaniláṣẹ láti máa sọ ohun àfúnsọ padàpadà fún ẹni tó fi sọ wa gẹ́gẹ́ bó ti ṣe fi fún wa. Al-amana òun náà ni tí wọ́n fi sí wa lọ́dọ̀ tọkàn wọn balẹ̀ sí wípé á bá wọn sọ ìdí nìkan fi ń pè ní ohun àfúnsọ. bó tilẹ̀ jẹ́ pé ìtumọ̀ rẹ̀ ó tún lè fẹ̀ ó lè gbòòrò jù bẹ́ẹ̀ lọ. gẹ́gẹ́ bí ètò wa nínú àyà suratul ahzab bí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa gẹ́gẹ́ bí àyà ti ń bọ̀. وصيك إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال الآية أنا أمانة نينو آية قلنا الدين ẹ̀sìn fúnra ara rẹ̀ ni wọ́n pè lámàánà ń bẹ̀. ṣùgbọ́n léyìí tí ìtumọ̀ rẹ̀ wọ́pọ̀ jù àmàánà òun náà ló wọn afúnṣọ́ níta fún wa sọ táà náà sì gbà pa á sọ sẹ̀rí à ń pé tẹ́ni tó ní nǹkan bá béèrè fún ẹ̀dá padà fún un kò gbọdọ̀ já létí kò sì gbọdọ̀ dínkù. al-amana àti iman mutaqarinan wọn á jọ máa kọ wọrin eléyìí tó túmọ̀ sí pé bí o bá ti sí imani kò ní sàmánà tí o bá sàmánà kò ní sí imani bẹ́ẹ̀ la nàbì sallallahu alayhi wa sallam sọ nínú hadith ilé ìtòfẹsẹ̀ rinlẹ̀ onílà ìmánà liman la amanata lahu òfin ìmánì fún gbogbo ẹni tí ò bá ti lámànà ọ̀rọ̀ ńlá àwọn sì máa pé nínú tí ìjàmbá rẹ̀ sí àwọn èèyàn jù nílẹ̀ tòní tó mọ́ òun náà ní pé pàdánù tí ọ̀pọ̀lọpọ̀ pàdánù àmàlà. èèyàn mélòó gan-an ló kù tó ṣe fọkàntánmọ́. bọ́rọ̀ bá ti dọ̀rọ̀ owó ta ló kù tí èsì alágbèédá. mẹ́yì iná ló ṣe pé wọ́n á gbówó pamọ́ sí lọ́dọ̀ dọ́kímẹ́ntì ṣe ń gbé pamọ́ sí lọ́dọ̀ tàbí gbé pamọ́ sí lọ́dọ̀ báyìí yọ̀ lọ́ọ́ nani. tó ń tún retí rẹ káàbọ̀ ṣé dáadáa ló dé owó olówó. ṣèbí ń bẹ́ẹ̀ náà àwọn èèyàn kan máa ń fún lówó. láti rúbi tá a wáyé tó sì ní kọ́ lọ fowó jíṣẹ́ níbi tí ò tó ojúlé mẹ́wàá síbi tá a dúró yìí. tòmátò sí pé kàkà kó mówó kókó lọ sí ọ̀dọ̀ ẹni tí wọ́n ní kọ́ lọ fi jíṣẹ́ fún tààrà yọ fowó nǹkan fún káàtà tiẹ̀ ni. yóò wá máa sáré kí wọ́n tètè tún rówó mi tó wọ́n fi dí owó lówó. so àmàna ọ̀sọ̀ wọn o ó ti di nǹkan tó ṣe pé wọ́n fẹ́ di àwátì láwùjọ ọmọ èèyàn lónìí ẹ má sọ àwùjọ káfìrí aláwùjọ mùsùlùmí gangan lọdọ mùsùlùmí sí mùsùlùmí kò fẹ́ sá màánà mà. ẹni tá a gbé hundred thousand pamọ́ sí lọ́dọ̀ tó sì di dọ́ta fẹ́ gbowó tó pé ten thousand pé owó tó kó fún mi ten thousand ní ọ̀rẹ́ wa hundred thousand ní ọgbà gbé ní ọ̀nà àmọ́pàrọ̀ mọ́ mi ten thousand ló gbé wa kò sì síbi tí wọn ò ọmọ àánú rẹ̀ hundred thousand òun jàǹbá rẹ̀ ninety thousand yóò máa ṣe wàhálà ìtọ́lá. àbí wọ́n one thousand note ló rò pé kó wà ní. hundred hundred naira note ló kó wà máa lè sí one thousand dámà. bàbá alágbájá ẹ rántí dáadáa o owó tẹ kó wá hundred naira note ní kìí ṣe one thousand note. wọ́n bá ti sọ àtàyàn yẹn. ìbọn dà sàmà yìí náà ní gbogbo ẹ̀ ti ń ṣẹlẹ̀ àmàna ti sọnù iná sọ pé ẹni ó bá dára lójú gbígbé tí bá fowó dán wò òun ṣàṣeyege kọ náwó ẹrí ọpọlọpọ nílé náwó bàbá àjálù súnà gbà tó sọ pé súnà tọpọlọpọ ló ń ṣe ẹnu lásán ni kò dé di gásẹsì ká máa jánu ká máa fọnu ká máa bàtà ara rẹ ni lórí rọ ẹni súnà ẹlòmíì. tẹ́lẹ̀ ń bá ṣe tó ti dorí pé ń rí ọtọ́ ń alùsùnà tó bá fi owó tó bá fi lè fi dán wò yọ̀ dandan yọ ọ̀dàn tán. torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ nínú àwọn tó yẹ fún ọjọ́ ẹni tó lámàánà látàrí pa arápẹrẹ pé wọ́n ń ṣe súnà lára wọn ni wọ́n ti bá orúkọ àwọn ọmọ ẹ̀yà wọn táwọn náà ń ṣe súnà jẹ́ látàrí jàǹbá báyà tẹ bá lẹ́nu mi ti máa ń sọ̀rọ̀ tẹ ẹ máa ń pa lẹ́nu máa o lè pé báyà torí pé ẹni kò wọ́n dákẹ́ àmọ́ òun ò believe bí ẹnìkan nínú àwọn brothers tó ń ṣe súnà wọ́n lò tọ́ tòró ti dá kínní wò ọdẹ kejì ọdẹ kẹta ọdẹ kẹrin owó wọn jàǹbá forí tì í náà kò sáà máa máa owó lówó ń bẹ lọ́dọ̀ rẹ lórí pé ọba òfin ṣe nǹkan kan tí wọ́n máa béèrè táwọn ọjọ́ máa béèrè lórí bẹ́ẹ̀ náà àwọn bá ti kò sí ó sì gbowó lọ́dọ̀ rẹ̀ òun náà ń wọ owó ẹlẹ́sìn torí pé kò rọrùn fẹ́nikẹ́ni láti gbowó rẹ̀ fẹ́nikẹ́ni o kò sẹ́ni tó gbọ́ o torí pé ní èèyàn mẹ́wàá ní èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ló ti gbé àtúnwá gbó fẹ́lẹ́ yìí ní kábàámọ̀ wọ́n á gbowó fún ọ tán gbà náà ni wọ́n á lọ jẹ tán adìẹ gbà náà lójú pé ò lè dá búrẹ́dì jẹ mọ́ láìsí bọ́tà kìnnìkan mayonnaise wọ́n máa kó dà sínú búrẹ́dì fún mi ó lè gbé fún ọ bò dín kìnnìkan indomie sí búrẹ́dì kó máa fi tíì kó máa fi sí kẹta rẹ̀ bàbá olówó òun sì látẹ́gùn ẹni afúnlówó fi ṣòwò òun kí láyà pé kó a máa ṣe àdúrà lóríṣiríṣi tó gbogbo tọ́tọ́ bá ti ló béèrè kí amúni níyì kó mú ọyẹ yọ máa pọ̀fọ̀ àfa wọn àti wọn ní sísè àtikárù. ọba kú dẹ̀dẹ̀ gbogbo owó mi lọ́ba gbé à ó tẹ̀ ní kí ọkọ̀ ni. ẹlòmíì gan ọjà ní tó bá sí iná gbogbo àti eléyìí lọba dé subhanallah tó sì yẹ أين الإسلام وأين الإيمان وأين التقوى وأين السنة torí ẹ̀ ló ṣe jẹ́ pé amánà ti sọ wọ́n amánà ti sọ wọ́n pípọ̀ ọ̀rọ̀ owó bàbá ní ká sí fáìlì eléyìí ọ̀rọ̀ onítàdàrọ̀ ọ̀rọ̀ onítàdàrọ̀ ọbọ gbàgbé ni tó bọ gbowó lọ́dún yẹn kọ bá ara nǹkan wá láti kù láti Ìbàdàn láti Kánò láti Kaduna láti Abẹ́òkúta màá bá yín rà wá àmánà thirteen eighteen sí thirteen tàbọ̀ ń jàǹbá ìyàtọ̀ ìlónù five thousand. lẹ́yìn rẹ̀ ló tún yóò fún ọ lówó sẹ́ owó rìnnà ẹ ò jàǹbá bẹ́ẹ̀ ni mọ̀làmánà wà àwọn òsèǹdè gba wọn wọn á bá wọn tajà á lẹ̀kùn tó dé. ìjẹta ní one two ọwa ní nine hundred lẹ́rìtà ọlọ́jà lórí gbá ọgbàgbà tá a rẹ̀ ni nine hundred ọlọ́run ní kò one three èló lẹ́yìn ṣé one three lẹ́kùn títà àbí nine hundred nígbà tẹ́yìn ọgọ́ ẹ dáhùn ẹ ẹnìkan ní dáhùn sọ́dọ̀ ìyá yóò kó ronú pé ọlọ́mọdé àgọ́ ọlọ́mọdé àgọ́ ẹ̀rí ní the one three nine hundred èlé ló ló ti léwu four four hundred ni wọ́n á kó jíṣẹ́ nine hundred ní kó jíṣẹ́ ń tó gbá tèmi aha ẹ̀rí ká àmàna ti sọ̀rọ̀ kò sá àmàna rárá rárá má láyé àfi lọ́dọ̀ àwọn tọ́lọ̀ ń bá sànù. sàmánà tí ọba ti sí nínú àmì gbẹ̀ǹdà kìyàmánà sàmánà bá ti sọnù nínú àmì gbẹ̀ǹdà kìyàmánà. ìyẹn wo bẹ́ẹ̀ yẹn ṣe máa ń gbé ọ̀rọ̀ pamọ́ sí yẹn lọ́dọ̀ mọ́jẹ́ nìkan kan gbọ́ ò wọ́n nìkan mọ́ sọ fún un mọ́jẹ́ nìkan kan gbọ́ ò. àmánà náà sọnù gbẹgbẹ bọ ọba ti sọta ìsọba yìí yóò ti di njẹ́ fi tàwé tó o ti sọ fẹ́ nìkan kan jọ lọ àmánà dà àmánà ti lórí wa tá Islam lódodo ẹ jẹ́ kí wàá ti Islam ẹ je kàn Islam akọ́ mọ lórí àṣẹ sọ̀láàtì. ayọ zakat aṣọ siyam alọsẹ hajj aṣẹṣẹ tawhid islam ọgbọdọ ma lórí eléyìí gbogbo dadadadada nínú àwọn ṣọ́ọ̀bìl iman àwọn ẹ̀ka imani ẹ̀jẹ̀ aṣàgbára láti tún ní wọn. nígbà tó kó pamọ́ sí ọlọ́dọ̀ ọwọ́ àfi mi pààrọ̀ rẹ̀. iye rẹ náà ni àmọ́ o ti fi mí pààrọ̀ rẹ̀ lórí ìtàn pupa mẹsì ọlọ́dún mọ́sẹ̀ ń gbàtà ìgbà ló ti nà fi mí tó lówó béèrè owó rẹ ọwọ́ kó iye rẹ fún àmọ́ kì í sowó tiẹ̀ gángan kò lámàlà jàǹbá náà tún pélé o torí wa yá bá ní nínú sọ́rọ́tù nìṣà dájọ́ ọlọ́wọ́n bá ń pa yín láṣẹ. wípé ohun afúnṣọ́ ilé ìjọba gbé sí yín lọ́dọ̀ tẹ́ni tó fi sọ yín tó bá ti béèrè nǹkan rẹ̀ ẹ dá padà fún bó ṣe fún yín. ẹ má má dàgbà sí i. ẹni tó gbówó sí ọ lọ́dọ̀ ẹni tó gbé nǹkan pamọ́ sí ọ lọ́dọ̀ ó ní ẹ ṣeun mo ti fẹ́ gbà ṣé bùkátà ká tó máa dágbà sí kò bùkátà lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ lọ́ọ́ rẹ̀ wá. ẹ tó ṣẹlẹ̀ ni pé torí ọ̀rọ̀ owó òní bínú ní ọ̀rẹ́ wa ọ̀rọ̀ ti di bá mi nìyẹn. Usama náà mọ̀ mọ́. mo tẹ́ gbé pamọ́ sí i lọ́dọ̀ tá a fọkàn tẹ́yìn lórí ẹ̀ tó ní nǹkan bá béèrè rẹ̀ gbé nǹkan rẹ̀ sùn. kò béèrè ẹ̀yin lẹ wà nípò pípò ṣeéṣe kẹ́ni tó gbé nǹkan pamọ́ sí i lọ́dọ̀ kọ́ wá yín nígbà tó bá ní bùkátà ti gba nǹkan rẹ̀ kọ́ mọ́ bá yín mọ́ bí ìtàtẹ̀yìn wá torí pé iṣẹ́ ti fẹ́ gbé kó lágbègbè torí pé ilé tẹ̀ ń gbé ẹ ti fẹ́ kó lọ́ọ̀bù mi. ẹ̀yin lẹ ló wù yín láti dá padà fún torí àwọn àdíwọ́ kan tó ń bẹ fún yín ẹ dá padà fún bó ṣe gbé fún yín. ilé ìjẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn Islam tí Islam fi kọ́ wa tí sì tún já pẹ̀rẹ̀ pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ní ìmánì. ẹjọ́ àánú ti kọ́ra o torí pé àní sẹ́láì ẹni tọ́kàn rẹ̀ balẹ̀ wa láyé ọ̀tọ̀ọ̀tọ̀ tá a wà. àwọn èèyàn tó ṣe é pé tó bá fẹ́ gbé nǹkan pamọ́ yóò wù wọn kọjá pọ́dọ̀ rẹ ni wọ́n gbé pamọ́ sí wọ́n jàǹbá àsìkò tẹ́ ẹ bá dá padà ẹ dá padà gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé pamọ́ sí lọ́dọ̀. àwọn wò pé yàrá yín sè yàtọ̀ sí yàrá tàwọn àwọn fẹ́ máa gbé sàsùn ọbẹ̀ àwọn sí yàrá yín lálaalẹ́ àmánà náà ni ọ̀ gbọ́dọ̀ máa mà sí ìdérí ìsásùn. kó lè fa òórùn àdúndùn ọbẹ̀ yẹn sí mu á ń bọ̀sibọ̀si pọ́ la ara rẹ̀ ó tún yí mépo padà kámẹ́sẹ̀ tí rọra gé ó tún wá fẹ̀yìn ha ojú ti gé ambili ámbìlì ń tàṣe mi kí kókó subhanallah gbogbo eléyìí sè o ti sè lè fi máa ta ọbẹ̀ tí wọ́n sè ọ gbọ́dọ̀ wo bẹ̀ gbàtó ti gbà pé sọ ọ̀gbọ́dọ̀ mú nǹkan mẹ́ nínú àmàna wọ́n fi ọlọ́dọ̀ àmàna ń chájì rẹ̀ pé ṣebí mi ni mo ra kírẹ́dìtì sí náà mo kó ti jàǹbá nìyẹn fóònù rẹ ló fi browse. wọ́n fi rẹ́díò sí ọlọ́dọ̀ wọ́n fi ń gbọ́ news ti nìyẹn torí ti

oge ṣe fẹ́ ṣe gbé fún ọlọ́run tó bá gbé ńgbà tó ń gbé fún ọ sọ pé màá máa wà ó tẹ́ ẹ gbà sí máa wà. sọ gbogbo àwọn nǹkan wọ̀nyẹn náà wọnú jàǹbá. torí ẹ inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha dájọ́jú ọlọ́run bá ń pa yín láṣẹ kó wọn afúnṣọ́ tí wọ́n gbé sí yín lọ́dọ̀ ẹ̀dá padà fáwọn tí wọ́n ní látàrí kí wọ́n béèrè fún abẹ́yìn lẹ́sẹ̀ ẹ̀fẹ́ dá padà ilé ìjà sí ọlọ́run ọlọ́run bá tún ní inna àrọ́bùnà àmánà inna àrọ́bùnà àmánà tàcàlẹ̀ sàmáwáàtì wọ̀l ọ̀rùbù wọ̀l jìbẹ́ẹ̀lì dájú adójú àmánà adójú rẹ̀ kọ́ sọ́mà méjèèjì adójú rẹ̀ kọ ilẹ̀ méjèèjì adójú rẹ̀ kọ àwọn òkè ńláńlá ta ni ó tẹrí gbàánu yín òun afúnṣọ ta ni ó tẹrí gbàánu yín fọ abẹ́yìn náà ayé àmìlà ha gbogbo wọn kọ̀ láti gbé gbogbo wọn kọ̀ láti gbé sọ́mọ kọ̀ ilẹ̀ yẹ̀ àwọn òkè ńláńlá wọn ni rárá àwọn ò lè ṣe é. Yéésù fi kọ́ àti ọlọ́run so ṣùgbọ́n tí wọ́n lè ṣe ni wọ́n sọ pé àwọn ò lè ṣe ọlọ́run tó sì dá wọn wọ́n mọ̀ pé wọ́n ní lè ṣe ìdí nì lẹ́yìn náà ọlọ́run ọbọ̀ pa wọ́n láṣẹ pé kó gbé ntúláṣì ká gbé sí wọn wájú ni pé ta ni ò gbé nu yín. فأبين أن يحملنها gbogbo wọn kọ̀ láti gbé wọn aṣọkànnà mẹ́lá ẹ̀rù rẹ̀ sì bà wọ́n ẹ̀rù amánà yẹn bà wọ́n yàrá sanijẹ́ ah, dàn wò wọ́n hamẹ́lẹ̀ ẹ̀ẹ́sán ẹ̀ àmì yẹn gbé gbogbo àwọn akókò kó yìí àwọn rondórondó yìí gbígbé lábẹ́rù. ẹnití sọmọ yẹ ẹnití lẹ kọ ntọ́wọ̀n òkè ńláńlá láwọn ò lè gbé orí wa yìí kíláà nana àwọn o pé àṣọ ẹ̀rí nǹkan mẹ́rin. nínú ofu àwọn ẹgbẹ̀rún èèyàn mélòó ló mójútó wọn fún sọ́yì kéré bàjẹ́ nígbà tó kó bá jọ gbẹndà kí amẹtọmánì ẹyọ máa ná sọ́tọ̀ ẹyọ máa àlìjáná sọ́tọ̀ èèyàn kan soso ni wọ́n máa yọ ọnu ẹgbẹ̀rún lọ sí àlìjáná ẹgbẹ̀rún dín kan wọ́n máa yọ wọn lọ sínú náà jahannam ọlọmọsí alọmọ وحملها الإنسان kí ló ń tọ́ mi yẹn fi gbé ọlọ́run ṣàlàyé إنه كان ظلوما جهولا torí kí alábòsí lèèyàn aláìmọ̀kan ni nǹkan méjì tó kó bá wa ni tàbí tẹ́rì sí alábòsí ni wa torí pé a ní pé alábòsí ni wàá ní pé bọ́bá jẹ́ páwa ni wọ́n bá pé àwa náà pa àní lè gbé ni torípé àwọn sámà <coughs> wọ́n mọ̀ pé kò ní rọrùn àwọn ilẹ̀ méjèèjì wọ́n mọ̀ pé kò ní rọgbọ àwọn òkè ńláńlá wọ́n mọ̀ pàgbára àwọn ò ní ká ni wọ́n ṣe yẹra fún un àmọ́ látàrí ń bọ́ mi ìyẹn ajá ìbẹ́yìn náà mọ̀ ẹ̀yin náà forí lẹ̀ tẹ́ máa fi fìlà dé ẹ fi ẹsẹ̀ sílẹ̀ ní wọ bàtà sí ẹ kó sórí ni ìbéèrè lẹ máa gbọ́ ìná fòjò ìbéèrè lẹ máa gbójú fáìnà ìbéèrè lẹ máa kó bọ̀rọ̀ sí rí ni jẹ́tù gbé gbàgbọ́ mí lẹ́ni tí èsì alábòsí ọmọ sọ fún mi pé ah babalágbàtà ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ gba àwọn ọmọ kọ́ mi lóde sọ ni bá a ṣe ní bó ṣe rí nánu bọ́ba gbọ́ gbà bọ́ba ti gbọ́ ọmọ gbà bó ṣe rí nù ṣé mi yẹn ṣe rí nù innahu kana zaluman jahula àbòsí àti àìmọ̀kan tí ń dọ́mọ èèyàn láàmú lójú ọtẹ́rì. àwọn olùmọ̀ á sọ pé gbogbo tẹ bá rí téèyàn sí tí ò dáa gbogbo bí téèyàn bá ti kùnà gbogbo bí tí àṣejù bá ti wà fún yàn àṣejù àríkúndá ẹ má wà lọ jìnnà jìnnà nǹkan méjì ni kẹ́ ẹ má wà ọ̀gbọ́n wọ̀lìjàl àbòsí àti àìmọ̀tàn ó náà ló fa gbogbo àìsísí tẹ̀rí láyè náà lọ sọ lórí èèyàn kọ̀ọ̀kan náà lọ sọ lórí èèyàn tó pọ̀ torí ẹ̀sán máa ní kí ẹ dá sọ̀rọ̀ kan tẹ̀sẹ̀lẹ̀ ẹ fojú wò dáadáa ojú sùnù kúkẹ́ fi wò pé ṣé ìsàbòsí lọ́ọ́ fà kan ṣé ìsàìmọ̀tàn lọ́ọ́ fà ẹni wà jìnnà ẹ rí i pé bí ọba jẹ méjèèjì ọkàn nù rẹ ní ọjọ́ torí ẹ àwọn ẹni tí a yẹ ti ń bọ gíbọ ọpẹ kí ló sún adé bẹ́ẹ̀ ọgọlùmọ ọjà àgọsìn àtàìmàkà kí wọn bò sí tọwọ àbẹ o wọn gbà iná fojò wọn gbójò fáìnà. àwọn kọ àlà kúrò lórí wọn wọ́n dé sídìí wọn wọ́n kó bàtà kúrò lẹ́sẹ̀ wọ́n kó sórí nítorí pé wọ́n gbé ẹ̀tọ́ Ọlọ́run wọ́n lọ gbé fún kíni nǹkan míì tó yàtọ̀ sọlọ eléyìí nǹkan kan làbòsí. ya bunayya la tushrik billah inna ash-shirka ìṣẹ́bọ̀sọ́nà gángan làbòsí ńlá. tẹ́lẹ̀ báyìí wa àjẹ́ pé àwọn ẹni tí wọ́n ń bọ́gi bọ̀ pé yàtọ̀ sábòsì àìmọ̀kan tún kùn tí ìbá aṣá àìmọ̀kan adúrú rẹ tó ọ̀dàgbà tó tó ọ̀dàgbà dé tó ń mi bàbá rẹ lọ́gọ̀ ó tún sọ pé wọ́n lọ́gọ̀ rẹ ìyẹn ni pé lọ bàbá ẹni tí ń bú òpònú ara rẹ lọ dúró síwájú òdu síwájú òòsà wọn á sọ pé òòsà pópó jẹ́ ńlá jẹ́ ńlówó ìyá tí ó jẹ ọkù iwájú ẹ lọ́wọ́ oríire òsì dájú pópé torí òòsà tí wọ́n ń pè ní ìsìn ẹ̀yin náà lẹ́gbẹ́ àbí ìsẹ̀yìn lẹ́gbẹ́ bí wọ́n bá kó oúnjẹ síwájú rẹ̀ sí yọ̀jẹ́ oníjà àbí kíjà ń rí létí akérèmọkùnmọ́lá bí wọ́n gbé omi síwájú ẹ̀ sí yọ̀ kó á ti mu láéláé ẹ̀yin náà ni ó sùn lẹ́pẹ́ ẹran tá a kó síwájú rẹ̀ ń tí rùn bàbá ti mú ìtọ́fẹ́ ń bẹ̀ níbi tó rí tún dọ́ta dé táì mọ̀kẹ́dé pé ó ti mú kí ló mú ń bẹ̀ bàbá rẹ̀ wọn ní mékì. so akramakumullah ewu àìmọ̀ká ti tó fún mi yẹn àìmọ̀ká burúkú tó bàbá wo àwọn ẹni tí ń pe Jésù bọ́ọ̀lù lolúwa àwọn nǹkan méjì ti ń dà wọn láàmú náà àbòsí. àtàyè maka à bí ọba àdábò ẹsẹ̀lẹ̀ fọlọ́n lẹ̀ tẹ̀ ní sí tẹ́kẹ̀ ńtọ́lọ̀ ń dalẹ̀ mà àbòsí nìyẹn ẹ ti dọ̀sẹ̀ bọ̀ bákan náà àyè màkà bí ẹ bá a mà ẹ̀yin náà lẹ kọ́ sínú bíbélì tẹ̀ ń gbé ipe ọ sọ ike ẹni ègún ni wọ́n kàn má ìyẹn ni pé ẹni asépè ni wọ́n kàn má gbélé ṣé ànábìrin sáwá jẹ́ ẹni tá a sépè ẹ sì ní ẹni ègún wọn kàn má gbélé ẹ wá gbé ẹni ègún ẹgbẹ́ sọ́rùn kálukú ló gbé fọ́tò rẹ̀ sọ́rùn eré rẹ̀ ń bẹ lọ́rùn kó wa wọn èyí náà lè fi pọ́nú bíbélì o kì sọ ọlọ́run lọ́sọ̀ọ́ kalẹ̀ o ẹ̀yin lẹ kọ́ sínú bíbélì lẹ sọ pé torí ìjìlù lọ́lọ́run sọ̀kalẹ̀ àti ìrì àwọn wa ní ìsìn àwọn òtí ìrì àbẹ́yìn ti rí ọlẹ́ ìjìlù àárí o bíbélì wọn ń gbé ká o sọ òwe kankalẹ̀ ní English kò sọ òwe kankalẹ̀ ní French kò sọ òwe kankalẹ̀ Yorùbá àbí Haúsá àbí Yíbò iṣẹ́ ọwọ́ tiwọn nù. ẹ̀yin lẹ wá sọ pé ẹni ègún ni wọ́n kàn má gbélé o tí ọba ajá ìmọ̀ kan ẹ tí ọba ajá ìmọ̀kan ẹ̀yin náà lè sọ pé ńgbà tí wọ́n tún fẹ́ pa Jésù yìí ànábì Ìsá tiwa wọn pa o ànábì Ìsá tiwa wọn mú o ànábì Ìsá tiwa wọn kàn má gbélé bu o wọn máa kọsẹ̀ ló hu wọn máa sọ lọ bó wọn lọ kí ṣọ́bù hẹlẹ̀ wọn lẹnu ọ̀pá wọn kàn má gbélé bu o ń dojú sun wọn o ń dojú ọ̀rọ̀ sun wọn ni. bọ́rọ̀ wọn àhùn وكان الله عزيزا حكيما gbígbé ọlọ́run bá gbé lọ sí sánmà alágbára tí tó ní agbára láti ṣe gbogbo tó bá fẹ́ lọ́lọ́ ọlọ́gbọ́n tọ́gbọ́n rẹ̀ dópin. ìyẹn lè sọ sínú bíbélì tẹ̀ ń gbé pa ó ṣe ńgbà tí wọ́n wá wọn làwọn fẹ́ pa jésù jésù bá ń sá sókè sódò bàbá má fi mí fún wọn pa bàbá má fi mí fún wa mú má jẹ́ wọn rí mi mú má jẹ́ wọn pa mí ẹ sì ní agbára ń bẹ ní ẹ̀jẹ̀ Jésù agbára ti ń bẹ ń bẹ síbi ọkàn rà tàjẹ́ sí wọn lójú sáwọn ọlọlá tí gbogbo wọn kàn kú dànù torí ẹ̀ ti jẹ́ pé ọgbọ́dọ̀ nífura ẹ wá wọ mọ́tò pẹ̀lú àwọn kẹfẹẹrí kẹńté ọwọ́ abẹ̀rẹ̀ sí kí àdúrà rọmọlẹ ìpè bí àdúrà pé olúwa àwọn àgbà dírẹ́fà ọkọ̀ ilé ọlọ́ olúwa a fi ẹ̀jẹ̀ jésù a fi pa gbogbo wájú kíláàsì mọ́tò yìí à ẹ̀ ní ríra mà dírẹ́fà ọkọ̀ òkò ògbò ńgbà ẹ̀ bá fẹ́ jẹ jésù mo la ti rí abẹ́ rà tó pé wọn rẹ̀ jẹ́ nu islam ẹ̀ wá ní ẹ ti bẹ̀jẹ̀ jésù ẹ ti fi pa wájú kínní dírẹ́fà yarí máa lọ gbàdúrà ní kó lè fẹ̀jẹ̀ pa skrin ilé yọ̀ọ́ tẹ́ yọtẹ o so àìmọkànlá sí àwọn olódò náà lọ́nà ti pọ̀ wọ́n ní kí ni ọgbọ́ọ̀lì àwọn tó ṣìnà látàrí àìmọ̀ tó lè jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o wọn náà lára tó ti pọ̀ ń jẹ lẹ́dẹ̀ kí ló fi ọ́ nǹkan méjì náà ọ̀gbọ́n wọ̀lùjà kó sí nǹkan tí ń ṣẹlẹ̀ láyé ẹ̀yẹ sáà ti gbé sórí nǹkan méjì. ló dé tó fi ń jẹ ẹlẹ́dẹ̀ abosí ni ẹran tí ń bẹ láyé tọ́lọ̀ jẹ kò ọlọ́run èyí tọ́lọ̀ ní mẹ́jẹ lọ́mọ̀jẹ gbádùn ẹran tẹ masha Allah kìí tẹ̀gbẹ́ masha Allah masha Allah rìn nù pọ̀tọ̀pọ̀tọ̀ ti ètí mútọ̀ tí ó tún máa pọ́n tìlà tí ó tún máa dunnú pé nǹkan ti ẹ̀sẹ̀ ẹnu rẹ fún lónìí ìwọ máa ṣe àyìnbọ̀ká tún kù nítorí pé aburú ti ń bẹ nínú jíjẹ ẹlẹ́dẹ̀ ọ̀pọ̀já sísọ nínú aburú ti ń bẹ ń ni pé kòkòrò burúkú máa mú yàn yóò máa jáde lára rẹ̀ kòkòrò yóò máa wù lára nínú tí ọba ajá ìmọ̀ká ti ń dọ̀la mọ̀ tí jẹ ẹlẹ́dẹ̀ nínú jàǹbá tí ó ṣe òun ní pé ẹlẹ́dẹ̀ pa owó kúrò lára òní jowú má o lè fi ìyàwó rẹ̀ ṣàlejò látàrí àǹjẹ ẹlẹ́dẹ̀ torí di eléyìí ti ní kọ̀dá ńkọ́ kọ̀dá ló kọ̀ ọ̀gbọ́n wọ̀lìjà àbòsí àti àìmọ̀kan náà ní tún máa fà tí ọba sábòsí ìwọ fẹ́ fi náírà kan fi jẹ one million àbòsí ni àbí sábòsí àbòsí ni ok lọ́wọ́ àti wọn ni wọ́n sì wá gba one million lọ́wọ́ rẹ̀ tí wọ́n fọ one naira dípò rẹ̀ sódùnú òní dùnú. òkèrún tí wọn fẹ́ fórí ara rẹ ló fi ń lọ ọmọ làkejì rẹ àbòsí rẹ àìmọ̀tọ́ńkọ́ à ọ̀tàdánwò owó rẹ ọmọ àlọ ni òun náà àìmọ̀kànù pé à ọ̀ntànù ẹnu ẹ̀ lọ́wọ́ ẹnu ẹ̀ lọ́wọ́ torí ẹ̀ gbogbo ní abárí táwọn yẹn ń ṣe láyé àbòsí àtàìmọ̀kàn ni máa fà tí ọba ti dá ẹjá gbìyànjú láti ìka tó bá tọ́ sí mú ní ká máa fi re mú ẹjọ́ ajẹ́ni tó sọ pé yóò sáfà ìmọ̀kan látàrí ká máa wá mà ká máa tẹ́tí gbọ́rọ̀ mà ká sì máa fi ń dá a bá má sì wà o nítorí pọ́pọ̀ nínú àwọn èèyàn tó nímọ̀ tá ìmọ̀kan sì tún bàjá nítorí pé ń tá a tá a bá ti fi ṣèwà òun kọ́ bí aláìmọ̀ náà lórí kò sáǹfà nínú màtá màtá àbá ti lò ó. àdìsí wa wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu onírànṣẹ́ ọlọ́run anabi Muhammad sallallahu alayhi wa sallam oní ayatul munafiqi thalat agbára táàfin máa dá munafiki mà mẹ́ta ni. munafiki. olóòlẹ́ni tí ó fi ẹ̀jẹ̀ sínú tí ó tutọ́ funfun jáde. àwọn ni bọ́ rọ́wọ́ mi ò dénú mi. àwọn alágbàgbà ń gébi ẹ̀dá olùjọ sọ. pọ̀jẹ́ yẹ pọ̀jẹ́ ẹranko ajáò. Munafikin. àwọn aṣọ tó sòsì mọ́ba kíkà jẹ́ àwọn adolówẹ́jì báyìí àwọn olójú méjì àwọn mùnáfíkì rẹ̀. ni tó wà náà ọ̀tọ̀ ni ha. ń gbé hàn mùnáfíkì rẹ̀. ọlọ́run dákun ìyàwó Munafikin oríṣi méjì ni ṣé ìjẹ́ múnáfíkì rẹ̀ ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀. eléyìí à ń pè ní nifaqun i'tiqadi. múnáfíkì tí ìjẹ́ múnáfíkì rẹ̀ ma lórí ìwà rẹ̀ kò débi ìgbàgbọ́ tiẹ̀. eléyìí wọ́n pè ní nifaqun amali. méjèèjì náà dá o àwọn tí alákọ̀ọ́kọ́ ń burú ju tẹ́lẹ̀ kejì lọ torí pé ẹni tí ìjẹ́ mùnáfìkì tó ti dá débi ìgbàgbọ́ rẹ̀ kìí ṣe mùsùlùmí o káfìrí. àwọn ọlọ́wọ́n bá ń sọ fún wa nípa wọn nínú ọ̀pọ̀lọpọ̀ àyà ní ìbẹ̀rẹ̀ Suratul Baqara níbi tọ́lá ti sọ pé wa minan nasi man yaqulu amanna billahi wa bil yawmil akhir wa ma hum bimu'minin òun ti máa jánu sọpá àgbọ̀ ló ń gbọ́ a sì gbọ́dọ̀ ọ̀kan ìgbọ́ ṣùgbọ́n tí wọ́n ṣe múmìnì mọ̀nàfíkì ni wọn. yọ̀yọ̀ sáàrin àwọn mùsùlùmí lórúkọ Islam yóò tún darapọ̀ mọ́ àwọn mùsùlùmí lórúkọ Islam gbogbo tó bá ń ṣe onáwó bá wọn ṣe lórúkọ Islam ṣùgbọ́n tó bá ti pẹ̀yìn tó àwọn ọ̀daràn irú rẹ̀ àwọn káfíìrì irú rẹ̀ lónìí tí yín là o nǹkan kan náà jọ ni wá o fa àwọn mùsùlùmí ṣe irú rẹ̀ ń bẹ́ kò ní í pẹ́ dídọ́gbìn náà kéèyàmà wọ́n ti bó ti tán látàyè ìsìláàmù níbẹ̀rẹ̀ rẹ̀ lónìí irú wọn pọ̀ sẹ́ni tó ti pé ọmọ wa mọ́sálásí yọmọ ṣẹ̀ṣẹ̀ mùsùlùmí ṣùgbọ́n tó ti pé ọmọlẹ́gbẹ́ olóko nìní yọmọ fi hàn ike mùsùlùmí lọ tó bá sọ̀rọ̀ káwọn kan ṣe pé olóko ni wọ́n ṣe kí nǹkan wọ́n ṣe àwọn tó fi là ọ̀daràn olórí ibùsùn ni ó ń kán ní bàbá àtàlẹ̀ ó di ẹgbẹ́ olóko ni. tèrú wọn pọ̀ láyé lónìí yọọ mọ pé rárẹ mùsùlùmí abẹ́ẹ̀gùn rìn ni abẹ́ẹ̀gùn rìn ó sì lè jẹ́ kó ń gangan léegun tó wà ní ẹ̀kú mùnáfìkì nù àmọ́ ìdí tó fi jẹ́ mùnáfìkì ni pé àdàmà ipò ńlọ́wà lábẹ́ ẹ̀kú kò sì fẹ́nu sọ́rí àwọn ọmọ àròsí mùsùlùmí. olóró ni oní ọmọ bínú bá wọn tún kéde fún wọn sọ̀rọ̀ nù rédíò irú jálajàlá wọn ni oní ẹsì fi hàn wá pé mùsùlùmí lò lòdòdó oní máa fi kíní fi kànàkànà tá à fi káyé wọn. Islam náà wà á dà mùnáfíkí. ẹni tó máa ah, àwọn mùsùlùmí mi sọrọ àti babaláwo mùsùlùmí máa tọ́lọ́ ma sọ àwọn òbí náà kí ló fún mùsùlùmí tó fi gbàǹdí fá kí ló fún mùsùlùmí tó fi gbàǹdí tọ́pẹ̀lẹ̀ kí ló fún mùsùlùmí. ọ̀ngàn sí ni babaláwo alágbègbà ni. wọ́n gbà tó ṣe pé yóò lẹ̀ ní kàn má bẹ̀ àwọn kọ́sítọ́mà sì ti dùn mọ́. tẹ̀lé kí ni wọ́n ń pè wọ́n mùnàfíkò. ẹ̀ máa ń rú wọn. jẹ́ islam islam islam ni ọmọ pariwo tí èkó tí wọ́n ní yọ ilé ọ̀hún tí sọ̀rọ̀ islam olóòtúbọ̀ wájú kọ́ mọ́tẹ́ pàṣẹ lóhun tútú. ọ̀rọ̀ tí ò sọ̀rọ̀ ó lè gbé ẹja jáde ẹja fi hàn wọ́n pé islam ní bẹ́ẹ̀ islam ń bẹ̀ ẹ̀ kí bi lásán lásán rubbish. akramakumullah ó lè máa ṣe bẹ́ẹ̀ kó máa ṣe bẹ́ẹ̀ kọjá náà ni yẹ ọwọ́ akúta ẹ̀ mùsùlùmí ẹ̀sọ́ Allahu Akbar Allahu Akbar ẹ̀sọ́ Allahu Akbar mẹ́rin tó kù rẹ̀ la ló kọ́ kókó ní Islam kọ̀mọ̀tọ́jọ́ kọ̀tọ́sẹ̀ àwọn olórí ibú aláwò kan bá délé wọn wọn á san aṣọ funfun yẹ̀rì wípé àwọn lẹ́rù kan táwọn fẹ́ gbé ń bẹ̀ ẹ̀rù báwò tani jájá ní mọ́ṣáláṣí wọ́n ní àbábá yín ọmọ ẹgbẹ́ àwọn ni ẹgbẹ́ kílà ẹgbẹ́ ẹgbẹ́ àtẹwò ẹgbẹ́ àdánù gbígbé bàbá yín lédè kúkúrú tí ọba yé yín aláwo ni ń bẹ nínú àwọn ẹgbẹ́ awo àwọn àdéhùn táwọn ti jọ gbà ní pé gbogbo ẹ tó bá ti kú nù àwọn àwọn làwọn lórí ẹ àti tó bá tún wù àwọn láti mú lára rẹ̀ ẹ sì àwọn pẹran léyà ni tí wọ́n sọ pé ẹni tó bá wọn dù nílùú tí wọ́n tún jẹ pé àìmọ̀kan bá wọn jà lè má mú tọ́ba du ẹran fún wa lọ́jọ́ ilé alọ́lọ́run rẹ̀ bàbá wọn bá wọ ibi tí wọn sin bàbá yẹn sí wọn máa ń gé orí rẹ̀ nìkan fún oṣù lè sọ̀rọ̀ sẹ́wọ̀n kó ti hàn pé kí ló fi ṣẹlẹ̀ ayé parí mùnáfìkì torí pé káfíìrì ni àmọ́ kí ló fi ń hàn wá mùsùlùmí irú wọn pọ̀ bàjẹ́ pàápàá láwùjọ Yorùbá yìí wọn dáràn burúkú tí wọn lẹ́sìn tí wọn máa tanra wọn jẹ yóò tún lọ ní gbọ́n fún bàbá àti ní tí sínú dictionary Islam tàbí bọ́ ní bàbá ńbọ lọ́nà sọ pé ẹ̀jẹ̀ bàbá àti ní ńbọ ní súnà ti sọ pé ẹ̀jẹ̀ yá àti ní kìnìún àti ní gọ̀bì àti ní ńbọ ńbẹ wọ́n tún máa lẹ́yìn nígbà tó sì jẹ́ pé bàbá ńlá bàbá ńlá ọmọ aláwo ni bẹ́ẹ̀ bá fara pamọ́ fún yàn ó kù kẹ́ wá wá tí ò ní jẹ́ kọ́lọ̀ ń rí yín kẹ́ ló lóògùn kẹ́ ló lẹ́wù so that ẹ̀jẹ̀ dábàrú gbogbo ẹ̀ mọ́lọ̀ lójú sí ọ eléyìí ni wọ́n pè ní monafik nifaqan i'tiqadiyan ẹ̀jẹ̀ wọn àgbẹ̀rù rẹ̀ ń bọ̀ ń jà kó túbà o wàláhì tó o bá túbá ọgbà ẹ̀ nǹkan tó lọ sọ ni innal munafiqina fi darkil asfali minan nar dájọ́jọ́ àwọn munafiki kẹ́sì pé wọ́n wọ̀ náà lásán inú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà ni wọ́n wà torí pé kófòrò tí wọ́n tún ju ti àwọn kèfèrí pọ́nbélé lọ torí ní ìsìtí kèfèrí pọ́nbélé kò ní bóòsì fẹ́ tàn wá àmọ́ àwọn munafiki nìsín àmọ́ àwọn pé mùsùlùmí ni ọ́ ẹ̀tọ́ tá a máa fún gbogbo mùsùlùmí àfọ àbùkù táyì bá fi lọ mùsùlùmí ànífi lọ o ti fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ ẹ̀rún lórí rọ káfíìrì ni ọ ọkàn fi hàn wá pé mùsùlùmí ni ọ ni irú rẹ̀ náà ni ti gbogbo ẹni tí ó kì ó tó tún di babaláwo irú rẹ̀ ni o kò tí ó yọ ọ mùnáfíkì ẹni yí ẹ sì fẹ́ wọ́ sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà níjọ́ gbẹ̀ndàlùkìyàmù torí pé awo kọ́lá anábì wáyé wá sí anábì parẹ́ ni ó sì fi hàn páwọn tí bá ń ṣe òní sórí rẹ̀ kí òwúrọ̀ wà lókè tó di babaláwo tó máa ń sọ̀rọ̀ Islam wọn náà làlùkè parẹ́ ó wúwo ju ti gbogbo èèyàn lọ láwọn àní rẹ̀ ọmọ akasámà. ó sì ní bó ṣe ṣerun rẹ̀ nítorí ọmọ ẹlẹgbẹ́ àwùjọ wa tó bá dàbí rọtíkì làkàrí. gbogbo ẹ̀ ní ṣẹlẹ̀ láyé ìjàmà àwọn mùnáfíkì nù àwọn mùnáfíkì nù. gẹ́gẹ́ bí ta sọ pẹ̀lú máàmù kan nílùú kan ní sinafílà nù mọ́ṣáláṣí id card bá jábọ́ lápò rẹ̀ ìgbà tí ẹni tó ra id card rí ó ti jẹ́ kí bàbá yẹn ó rìn jáde bí iye rẹ̀ ọ lọ síbi id card tọ́bọ́ ó ti wá jáde nu mọ́ṣáláṣí ẹni tó wá rí wá lọ mú ah, ó wá jáde card ibi iṣẹ́ tí sẹ́wọ̀n sì jẹ́ sẹ́tọ́ dà kí ló burú ń bẹ̀ ń bá rí bẹ́ẹ̀ pọ́ ọmọlẹ́gbẹ́ olóko nìní mẹ́mbà táwọn náà kúkú ló kọjá máa sọ̀rọ̀ àwọn ó wá ń béèrè pé lè má mú àwọn báyìí báyìí báyìí ló ń rí id káàdì rẹ o táwọn tó lè máa tò lẹ́yìn rẹ̀ tó lẹ́yìn dání ọlọ́mọdé àfihàn tó lẹ́yìn tọ́lọ̀ ti tó àṣírí rẹ̀ ọ parí nù. ìrora náà ni tọ̀jọ́ tí wọ́n sọ pé lu wọn tó bá ń sọ̀rọ̀ súnà ah, tiẹ̀ lágbára ó lè kéka. ẹnu ẹnìkan ò mú tó tiẹ̀ tó bá ń sọ̀rọ̀ ká bá kú látàrí accident ìtẹ̀tẹ̀ afẹ́fẹ́ wù lára rẹ̀ fáwọn ọ̀wẹ̀ wọ́n bá gbá wọn dò ó ń dè kòtòkòtò gbangba gbangba kìtìgbà kìtìgbà ń di rẹ̀. àwọn olùdílé yìí mi lè ọ̀nà rẹ̀ sáà lè pẹ́ nìkan eruka ń kàn ń bà wá kọ́mọ́ lọ́jọ́ kó lọ́mọ àmàdé mára rẹ̀ ń lè ajẹ́ pé kí lọ́jọ́ ẹ̀hún mùnásìk níwájú tiwa o ti ń fi hàn pé alùsùnà ló o ti ń fatafata lórí dídáàbòbò súnà wàláàkiri títí ń bẹ́ǹdì rẹ̀ orí kìí súnà ọ̀ràn ní ń bẹ́ǹdì ọ̀daràn so gbogbo orí eléyìí náà múnáfíkì tẹjá kéè sára irú àwọn eléyìí wọ́n ṣe mùsùlùmí o wọ́n sì ṣe káfìrí lásán o káfìrí tí kófúrú re ki ji. kejì keji tí ìjẹ́ mùnáfìkì rẹ̀ tó ma lórí wà kò tí débi gbàgbọ́ rẹ̀ àmọ́ lórí wà ìwà rẹ̀ wà mùnáfìkì. àwọn eléyìí ìwà wọn tó tẹ̀sí ní làwọn ọ̀wà yẹn àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni eléyìí tó gba pé bọ́bá kú lórí ẹ̀ tó bá wù ọlọ́run ẹlẹ́dàá wa tó bá kú lórí ẹ̀ tí ò tún bá tó bá wù ọlọ́run ẹlẹ́dàá wa ó lè forí jì kíkọ́ máa lọ àlùjánnà torí kò tó fẹ́ bọ́ sọ́lọ̀ tó bá sì wù ó yóò sọ kíkọ́ lọ jìyà náà kó tó wà àlùjánnà torí pé nìkan kan ní wà àlùjánnà àfẹ́ńtọ́ bá máa nínú tọ́nà máa fi fọ́ yàn máa tẹ̀yàn máa fi wà àlùjáná jọ gbẹ̀ndà kìyàmá ó là mójú kúrò àtàforíjì yóò mójú kúrò fún yàn kò ní fi àjàn yóò forí jìyàn pé kó máa lọ sí àlùjáná. nínú tọ́nà sì máa fi fọ́ yàn máa nínà tó lọ nánà ńgbà bá gbọ́n gbogbo orí ibú ṣe láyé tá a bá gbọ́nù pẹ̀lú pẹ̀lú ná ọ̀wà máa lọ sí àlùjáná ìjọ mélòó oṣù mélòó ọ̀sẹ̀ mélòó ọdún mélòó tó ọlọ́nkọ́sà ni wà. a sì ti mà báwa rondórondó yìí ara wọ ọ̀ràn náà ẹ jẹ́ ronú jojúmọ́ tòró dé tòfi jẹ́ pé iná lọ́lọ́run lòun ò fi fìyà jẹ àwọn wọn. rò dáadáa mi dé tí fi jẹ mọ́ sẹ́wọ̀n kú mi òun náà lè ó lè ó lè léwu àmọ́ gbogbo ewu omi ọ̀dà lórí kó tutù púpọ̀ àbò gbóná pọ̀ àbí ó tiẹ̀ ti mú wá torítorí àrímú mímá àmọ́ bó ń bá gbóná jù bẹ́ẹ̀ lọ bómi bá tutù jù bẹ́ẹ̀ lọ àmọ́ kérora o àwọn bá ti rórí yọ sókè á tún máa wò pé inṣàlá inṣàlá àbọ̀ náà ní inṣàlá àpàdà bọ́ àpàdà bọ́ káńsà ti mí níbo ni iná ti jóyàn sínú èèyàn dùn bọ́jà tẹlẹsẹ̀ bọ́jà dé kókósẹ̀ bọ́jà dé túgun bọ́jà dé orúnkún bọ́jà dé tán bọ́jà dé bàràbàrà àjì bọ́jà dé dodo gbọ́jẹ́ dáyà gbọ́jẹ́ déjìká amúsùbọ́sí tó bá mú yàn torítorí ọlọ́run dákun má ṣe alọ́mọ́ná wọn á ní mùnáfíkì yóò wọ ìsàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà ìyẹn mùnáfíkì tí mùnáfíkì tiẹ̀ tó débi ìgbàgbọ́ ṣùgbọ́n nípa ọmọ lórí ìwà tó bá wọ ọlọ́run ó lè forí jù tó bá sì wọ ọlọ́run ó lè kókó lọ jìyà àmẹ́ẹ̀dì mú ẹnìkan kò níwà àlùjáná àfẹ́ tọ́lọ̀ ń bá fọ̀ mọ́ nínú tọ́lọ̀ máa fi fọ́ yàn máa ń jọ pé ndàlù kì í yá nínú kó forí jìyàn àbí kó pé kéèyàn lọ jìyà náà kọ́lọ̀ ń dàpọ̀ kó má sì wá lẹ́ni tó jìyà náà kó tó wà àlùjáná. àwọn àpẹẹrẹ yìí tá a bá mọ̀ ká sọ̀ra fún mi o pé ah, máa ti àti sétí múnáfìkì tiẹ̀ tó ti mọ lórí wa alihamudulilayi continue continue ah. ó túmọ̀ sí pé èèyàn fẹ́ dọ́lọ̀ wò nù èyí sì dọ́lọ̀ wò kéèyàn ṣàṣeyege o. alákọ̀ọ́kọ́ kàdàbà tọba sọ̀rọ̀ yọ parọ́ ni ìtumọ̀ rẹ̀ nù tọba sọ̀rọ̀ yọ parọ́ náà ni bẹ́ẹ̀ ti sọ yorùbá mi yẹn ní kí là ń parọ́ rẹ̀ tọ́lá

àìsọ̀rọ̀ rẹ̀ láìparọ́ rẹ̀ mùnàfíkì nù irọ́ pípa kọ yí ọmọ èèyàn òdodo lọ yẹ wá ẹ ká máa òdodo kò sí tàbí ṣùgbọ́n tó o bá rí dáadáa gbárò òdodo rẹ tó ń sọ láyé kò ní pàdánù dáadáa rẹ ń jọgbìn dàgbìyà ọ̀pọ̀ wa láàmú òdodo a máa ní So. irọ́ la máa pa báyọ̀ ti mà wọ́n ní ẹnu ló máa ń parọ́ ọkàn kì í parọ́ torí tí ẹni tí ń parọ́ bá ń parọ́ ẹni pé ọkàn máa já rọ́ igi pa ọ́ irọ́ lọ́n pa náà máa wò ó bí abẹ́ ti gẹ̀ẹ́sì ni abẹ́ ti gẹ̀ẹ́sì ni máa sọ wàláì sàláì wàláì sàláì wàláì sàláì báwo kúrọ́ ni ọ́ torí ti ń búra ń búra ẹ̀ tá òsì kí ló bí ìfura èmi ìsásọpọ̀ ń parọ́ tẹ̀já kéèsì irọ́ ti ba ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ àwùjọ bàjẹ́ àfi látàrí ni tọ́ba yín sọ̀rọ̀ ní gbàgbọ́ ó ti túmọ̀ sí ni tọ́ba irọ́ gidi nípa kò sóòótọ́ àwọn olórí wa wọ́n ń parọ́ àwa tó ń sọ lórí lé lórí òpùrọ́ ló kúnnú wa ń bọ́ lókùtà tó fẹ́ sálọ bó la fẹ́ sálọ báyìí kò síbi tá a fẹ́ sálọ àfi kọ́ lọ́ọ́ sànù wa ẹ rí i pé irọ́ kò fi àwọn ẹni tó láwọn mọ̀ nípa ẹ̀sìn sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọn náà tún máa parọ́ fún yín báyà àwọn àfa àwọn yẹn ẹ máa gbọ́rọ̀ oríṣiríṣi gbẹ̀ǹdé ọmọ sọ pé ifá gan kírun ẹgbọ́rọ̀ ifá kírun ìfáfa ìfóòfò ìfá àdánù. àwọn òṣèlú kan náà sọ Allahu ẹ pé kí ni a'udhu billah nígbà tó ṣe irọ́ ní parọ́ fúnrọ́ wọ́n ní ẹni bí ahun ẹni ra ohun àwọn òkúrọ lọ ara wọn mọ ọlọlá wàhálà nígbà tó gbé ìrọ kalẹ̀ lóríṣiríṣi ẹ gbọ́dọ̀ tóbi ní jama tẹkílẹ ẹ rí fẹ́ràn ìtóbi pọ̀jù àwọn ọlọlá wàhálà nítorí àwọn ẹ̀sìn wà pé irú rẹ̀ ń bọ̀rọ̀ sàkàràmọ̀kùnmọ̀lọ́ irọ́ irọ́ irọ́ ń tàbí àkàrà gbóná ni nìyí. tọ́jọ́ pé àwọn àkànnà ta ni ẹ má ṣe bídíà àwọn àkànnà ta ni ẹ má ṣe bọ́ sọ́lọ àwọn àkànnà ta ń sọ fún ike kí ni dẹ́n bú wa ká o làwọn sọ pé kálukú mú pé ọ̀tà wa àwa ti ní kẹ́ kálù pé àbá Màdínà ni ẹ mú pé ọ̀tà wa o pé ẹ hàn ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ nù á gbogbo ètí ń bá bá gbé náà kó kálukú ọba máa wá pé ọ̀tọ̀ tẹ̀lẹ̀ pé á ṣe àdúrà Màdínà sí la ẹ wúrọ́. irọ́ ibi ò ní pààyàn ibi ìmà tójú òǹgò ní pààyàn. ya. wàá mọ̀ pé mùsùlùmí kúlù gbogbo amúnáfíkì àdínì àwọn ọmọ orówó rà bọ́ọ̀rù jẹ́ ń débẹ̀ kálukú náà yọjú. irọ́ sí máa ń sàn àwọn akọ òdodo náà máa sọ ẹ̀bí ilẹ̀ yẹn torí akramakumullah òdodo ó kúrò ṣùgbọ́n tẹ̀ ń bá ń sọ ẹ̀ là láyé ẹ̀ là lálùkìyà àmọ́ tí ọba kó bọ́ nítòsí wọ́n ń dájọ́ fún ọ ni ó rí láyé ń bì kó tó dá lálùkìyà mọ́ ala la'natullahi ala al ẹ tẹ́tí tó kúrọ́ sórí àwa gan láàrin ara wa tá a bá mọ̀ pé nìkan irọ́ nípa fún wa a ọjọ́ rẹ̀ pọ̀là yóò tẹ̀ yóò fà tẹ́tẹ́ jù torí ẹ̀ àìsọ̀rọ̀ rẹ̀ láìparọ́ rẹ̀ àdáwò lànà. èèyàn wá ní yéṣu dodo ó sì máa gbìyànjú láti rí kó dodo ní jáde lẹ́nu òun títí tọ́lọ́hún fi ni kí wọ́n kọ àkọọ́lẹ̀ ọkọ rẹ̀ sọ́dọ̀ òǹkó lóòótọ́ ní lágbájá. àfihàn bá ti lè dépò lọ́dọ̀ ọlọ́run wà láyà sórí rẹ̀. ṣùgbọ́n ẹ rí i pé nígbà báyọ̀ lọ́kàn jẹ́ òun náà nípa àwọn òbí gan tírèèni àwọn ọmọ wọn láti òkúrọ́. ó sì ọmọ mi lù lórí pọ́sòdodo. ó lù bí kúkú bí yíyè torí pọ́ sòdò nígbà tí wọ́n béèrè pé ṣé bàbá yín wà lé wọ́n wà lé wọ́n ti ra mú ìgbà tí olóyè wọ́n kó bu ọmọ tọ́mọ dá agbárí bu ògiri bàbá rán ní sẹ́rú àfi tọ́mọ jẹ́ èwo ń sẹ́rú èwo ní tọ́pọ wọ́n ní sẹ́ bàbá wà lé bàbá wà lé ah, ó kó ìfọ́tí fún ni ẹni tí ń bọ̀ wá sìn mí lówó ẹ wá sọ pé mo wà lé ah, àkóbá ni lọ́mọ yìí ókè àti oríṣiríṣi lọ́rọ̀ láyé èyí tó bọ́rọ̀ bá ṣe rí lèèyàn máa sọ ókè gbogbo ẹni tí ń bọ̀ wá sọ gbèsè tọ́jú ọ náà bọ́ bá dé lọ́la tí bàbá ń wà lé two hundred thousand ọmọ kó wá fún òsínlé bàbá sì wà lé sọ́wọ́ pé ó ti jẹ́ ẹ̀gbọ́n sí. <laughs> wọ́n láti abẹ́sílẹ̀ ayé ẹ́ torí di eléyìí ẹjẹ́ á fi òdodo ká fi kọ́ra ẹjẹ́ á fi òdodo ká fi kọ́ra àwọn abẹ́ àmà parọ́ torí tí wọ́n jẹ wọ́n fi gba tí wọ́n jẹ jẹ́ àwọn oríṣiríṣi rán wọ́n lè máa gbọ́ lọ́n dápọ̀ rẹ́ náà kúránì wọ́n lè máa gbé wọn níta ọlọ́run dápọ̀ àwọn tó wọ sáfúlẹ́ẹ̀tì ẹgbẹ́rún pé wọ́n sọ ọ̀fà àti sọ̀fà báwọn tó wọ sáfúlẹ̀tì ẹ dákun ẹgbẹ́ sọ̀kúsọ̀ òun lọ́jọ́ ráhùn. ẹ tọwọ sáfúlẹ̀tì inú rẹ̀ ọmọ wa dùn kó n dúpẹ́ tó wọ́n wọlé sí lónìí. àwòrán òbí lẹ́ ọ̀gá wo gómìnà kan gbà kan ó wò ó sùn sùn ó ní ọlọ́run dápọ̀ rẹ̀ náà kúránì. ìgbé kọ́lá àfúláhà máa ń tẹ̀sẹ̀ká wọ́n dẹ́kẹ́ rẹ́sìmọ̀ rọ́bì yìí bọ́sọ̀ àlá pípa sọ́lá nù. gómìnà yẹn ọwọ́ ń bí ẹnìkan léèrè lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé ń gbọ́ sóòótọ́ ni ó ní àìrọ́ ni wọ́n fẹ́ gbowó lọ́wọ́ yín ni ó sì pòṣèpòṣè ẹ̀ torí pé ẹ̀ wọ́n lè má mọ̀ jẹ́ o àmọ́ ń lọ́dà rò bẹ́ẹ̀ náà làwọn kan wọ́n tún lọ́lọ́ ń dáko ẹnìkan náà alukurani torí òun mọ́ jẹ́kújẹ́ ike ẹlẹ́bí akala bọ̀họ̀rọ̀ ṣe akala lọ́lọ́ sọ bí àbí àwọn ọ̀bọ̀ ilẹ̀ yìí láì ní láì bẹ̀rù ọlọ́run láì tijú èèyàn torí pé ẹ fẹ́ gbowó lọ́dọ̀ rẹ̀. lè wí kẹ́rọ̀ gbòǹgbòǹgbò ewé tí àwọn ẹjọ́ wa sọ fún wa. A'udhu billahi minash shaitani rajim. Gbogbo ilẹ̀ wa fẹ́ sọ ìsìláàmù di mẹ́rin ṣèkú àlùsí ẹ̀wà. Ṣé wọn máa wí okòwé lábẹ́ àbúradà rẹ̀ lórí ntẹ́ ẹ fẹ́ jẹ? Èló lẹ́nìkan fẹ́ fún yín tẹ̀ ní jẹ tán. Bí ọba tán kẹ́yìn tó tán, ẹ̀yin lè sá máa lọ́wọ́. Ẹ fòdodo kọ́ra ọ̀pọ̀ ẹ̀mọ́yè ìjà ni ọ̀ parí láwùjọ wa yìí wọ́n parí rẹ̀ títí kọ̀ parí torí pé àwọn ẹni tí ń parí ìjà wọ́n ń sòdodo ẹ̀bọ̀ wọ̀wọ́ ni. wọ́n bá díẹ̀ wọ́n tún bá díẹ̀ ta ló ṣèbí ta ló ṣàrí ọ̀rẹ́ ta bá a ṣe sọ́ọ̀nà tàbí kọ́tà kí ni kọ́tà. torí pé ìdájọ́ ìlú parí lọ́sùn fi kún ká máa sòdodo jẹ́ máa pàtàkì tẹ́rì wọ́n tún máa sá fún ọ torí pọ̀ sòdodo. ọlọ́wọ́ ọpada darí àwọn ẹrú rẹ̀ tí ń fòdodo sọ́dọ̀ rẹ̀ tí àwọn ti mọ̀ pé òní fi kó bọ̀yọ̀ ẹjẹ́ kọ́ra. bọ́ bá ń sòdodo ìyàwó rẹ̀ ó rẹ̀ bọ́ bá ń àwọn ọmọ rẹ̀ rẹ̀ bọ́ bá ń ẹni tó bá lórí lọ láyé yóò rẹ̀. ọrú wọn làwọn fẹ́ràn àwọn bọ́ọ̀ bá

gba náà lọ sọ níwọ̀n bá torí bọ́rọ̀ bá ti pọ̀ jù yóò tún múra wá. ọmọ sọ̀rọ̀ sọ ọmọ sọ̀rọ̀ sọ gbódòdó sì máa pọ̀ lẹ́nu rẹ nù tó bá rí i pé irọ́ ti wọnú ọ̀rọ̀ rẹ wàá tún tètè rí báyìí pé báyìí lórí kò rí báyìí wàá ti tọrọ àforíjì lọ́dọ̀ lọ bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí wọ́n sọ pé gbígbéra tó gbéra ọbẹ̀ rẹ̀ lọ síta kí ni. wọ́n rántí pé a ah, ah, kò sáré o yíyára lọ yára a ah, astaghfirullah ọ yára lọ síta kí. wọ́n mọ àwọn kékeré ni ọ sáré àtọ yára a ìyàtọ̀ wà láàrin méjèèjì o ti parọ́ láì gbèrò àti parọ́ èèyàn ń yára rìn ọ yàtọ̀ sí ń sáré. sọ bẹ́ẹ̀ ló ṣe máa rẹ títí fi ọ sórí. òun gbìyànjú láti sòdodo yóò sì ṣe rọrùn fún àwọn akọọlẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé olódodo lágbájá yàtọ̀ sẹ́ni tí máa parọ́ tí sì tún máa gbìyànjú láti rí pé rọ́ọ̀lù ń pàṣẹ ọlọ́run ò ní fún akọọlẹ̀ lọ́dọ̀ ọ̀hún pé kẹzáp òkúrọ̀ lélẹ̀ tó là ń fẹ́ ẹ̀yin ojú ń ṣòwò tẹ́lẹ̀ má parọ́ wàlá iye tá a rà nù. tó sì jẹ́ pé kéésì tẹ ẹ̀rọ àánú táǹbìọ̀ táǹbìọ̀ lórí ìtọ̀ ọ̀rà tájà fún yàn bàbá ti pẹ́ ọ àbúrò máa kà. Ìgbẹ́jà gbìyànjú láti máa sọ òdodo. Gbọ́dọ̀ fẹ́ fẹ́yàwó tó ti gbéra rẹ sípò tó dì. Wọ́n kúrò fún tó wúwo tó fúyẹ́ àṣírí wa tú. Ìyàwó wa ń sọ fún dojúmọ́ kó n sílé wọ̀. sọ ẹ̀ mọ̀kó náà owó lọ́fẹ́fẹ́ ipò ní wá ọwọ́ àdìgbò bàbá kúrò ń fún lọ́fẹ́ òun tó ọlọ́wọ́ bá fún lópósìtì ti wá nù àmọ́ lálá òkúrọ́ ni wọ́n máa fáìlì rẹ̀ torí ẹ̀jẹ̀ á máa ẹ̀yin tó ti wẹ̀lí máa rọ́ fọ́ ma ọmọ tó yẹ kó kọ́ iná ẹ̀wọ́n akọ́dé wa wò láyìíká ọmọlúmọ́fẹ́lẹ̀ ọ̀hún. ẹ̀sìn ọ̀kọ́ bàbá bàbá ọ̀sẹ̀ aláwọ̀ àtùfà. òpùrọ̀ nìyẹn o owó àràmù là ń jẹ o báà ní kó gbé kúlà mọ́sáwà kó gbé kúlà sẹ̀mú kúlà àmàlà àbẹ̀kọ́ ni ọbẹ̀ ẹ̀gúsí ọbẹ̀ ewédú ẹja nu kúlà ẹ̀rọ nu bàbá mi ọ̀jẹ̀ gbèsè ìyá mi ọ̀jẹ̀ gbèsè òpùrọ̀ ni láìfù rọ́lẹ̀ ń lè ọmọ tó ṣe wàlímà wọn wá fi alámúnáṣúra hàn kọ wá dà mí. ṣe ọmọ àgbẹ̀jẹ̀ ni tí wọ́n kọ́ wá kí ó náà pé ọkọwa sọ́njọ́ sí tẹ̀wọ̀n dé màkáwíà pé wọ́n kọ́ wá kí ó yìí. akramakumullah òdodo pàtàkì o irọ́ yẹn o tó bá ké gọ́vnà ló kúrọ̀ yọ tẹ̀ tó bá ké mr president ló kúrọ̀ yọ tẹ̀ kẹ́lẹ́ mọ̀ pé irọ́ ní tiẹ̀ kìí fi àpọ́nlé lẹ̀ lára òkúrọ̀ yọ tẹ̀ yọ fà tẹ̀tẹ̀ dì amúnàdọ́tà rí o tó bá jẹ́ pé bàbá mi gáàdì lọ́ba lódodo yóò níyì ká má ṣètì sọ àwọn èèyàn tó gánkò tó gánkò tó gánkò òdodo pàtàkì jàmáà torí ẹ̀ náà sọ pé òdodo máa ń jà òdodo a máa lani àmọ́rọ́ a máa mú ní parun tí wọ́n bá fìyà jẹ lórí òdodo torí pé wọn ò tí ì mọ̀ pé òdodo ló ń sọ ni wàláì tí wọ́n bá padà mọ̀ wọ́n kàn án léjú bí wọ́n ṣe fìyà jẹ ọ lọ ẹ̀mọ́ ló ti wẹ̀ wọ́n lórí rọ́tọ́ pamọ́ tí wọ́n mọ̀ yí pé. ọ̀rọ̀ rẹ̀ ò rí bẹ́ẹ̀ àsìkò tó padà mọ̀ pé rọ wọn pamọ́ tí wọ́n yọ kúrò lẹ́wọ̀n kò sí nǹkan téèyàn fi tẹ̀yàn lọ́rùn láyé tí wọ́n fi tẹ́ lọ́rùn. èyí ti lo ẹ̀wọ̀n ọdún mẹ́wàá rí lórí rọ́tàn pamọ́ lórílẹ̀‐èdè kan. ìgbà tó hàn síjọba yẹn wípé rọ ni wọ́n pamọ́ wọ́n yọ kúrò lẹ́wọ̀n. wọ́n wá ń wá gbogbo wọ́n dá padà sẹ́nu sẹ́rẹ̀ tá ti yọ. wọ́n ní gbogbo owó ọdún mẹ́wàá tí wọ́n san fún tó fi wà lẹ́wọ̀n kan san fún. wọ́n wá ní gbogbo àgbéga tó yẹ kó ní lẹ́nu iṣẹ́ tí ò ní nígbà tó wà lẹ́wọ̀n kọ́ fún. yàtọ̀ sí ò pìtìpìtì ẹ̀bùn owó wọ́n tó gbé fún. wọ́n tún wá bí pé sẹ́yìn kankan sẹ́kù tó ń ká ṣe fún ọ̀tá àti ìsìn òun náà tí wọ́n sọ mọ́. torí tó máa kún ọdún lórí rán àti ìrùnà tuntun ni o àbùkù tó kàn á yóò ju iyì tó gbà lọ ní àìníye ìgbà láì níye ìgbà torí ẹ bí ẹni tó sóògùn kan fún wa ni nígbà táwọn náà ríran ó ní tó lè bá dé yóò mú malẹ̀ kí ni tó máa mímú malẹ̀ onígbà ọba àtijọ́ náà ẹ̀yin lẹ́wàá sàlàyé lóbi bá sì dé wọ́n fọ́ ṣọ́ọ̀pù nítìnítì wọ́n kó ẹrù nítìnítì mọ́tò tó sí nítìnítì wọ́n tún kó sáàgbé nítìnítì à bàbá yìí wọ́n sọ pé ó mú malẹ̀ à á ti rí o ti mú malẹ̀ wọ́n bàbá olórí ibú yìí à àwọn bàbá mi ọ̀sà tètè rí kò sì ní ṣẹlẹ̀ lórí tó wọ́n ti fọ́ lọ́ mú pé àwọn bàbá rẹ̀ ó lọ sí ọ̀sà tètè wọ́n ti fọ́ àwọn àkọ́tì yóò ti máa gbé ajá òun kí ni wọ́n kó gbogbo ọ̀pẹ́lẹ́ wọ́n dáàbò lórí ni pé bàbá ńlá rẹ̀ ó lọ sí ọ̀sà tètè ẹlòmíràn sọ àwọn òkìní rẹ ẹ mú kíní sọ ẹ̀yàn ẹ̀bọ̀n ẹ gbà kíní jáde subhanallah sọ torí ẹ ló ti jẹ pé irọ́ tẹ ẹ rí à ìpalẹ̀ má bùkù ìpalẹ̀ máa bùkún ni wọ́n pe rọ́ torí pé ńdọ́dọ́ bá tẹ wàá sí ti tẹ́tẹ́ ọjọ́ bó ti wa múnáfíkì tá tún gbọ́dọ̀ sọ́ra fún òun náà ni pé wàá yíra wàhádà akhlaf tó bá yọ náà ni àìṣàdéhùn rẹ̀ là ìyàdéhùn rẹ̀ gbogbo àdéhùn yọ ẹ máa gbọ́ tí wọ́n máa dáadáa màdé sọ pé ni máa ń sàdé máa ọmọ àná ó débi tí ó ti ní o àdé olúwa ni kì í yẹ o àdé olúwa ni kì í yẹ o òkè òun àdé òun ọ̀daràn tòun torí ẹni tí ń tọmọ pé òun ní pé ọbẹ sàkọmọsàdùn àdéhùn tá a bá ti nílé pé ká má ṣe torí pé ká sàdùn ká má pé àpẹẹrẹ pé èèyàn jẹ́ kínú mùnáfìkì ẹ̀mọ́yé náà làdéhùn tá à ń ṣe o pápá jùlọ àwọn ń ṣe ọwọ́ tọ́sọ̀ pé wọ́n á gba sọ́n bàbá ẹ̀ bàbá télọ̀ tó dì tó tó máa jẹ́ wà láìsẹ̀ láì o ṣe aṣọ musa sọ ni kọ́dọ̀ rò pé tiẹ̀ lè tọ̀rọ̀ náà yìí aṣọ búlù ó ṣe jọ yẹ́lò ẹ padà wá lọ́la wọ́n tún dé lọ́la oníná tó mú lọ ni wọ́n tún dé o tún sọ pé àsìkò tó fẹ́ máa ránṣọ rẹ̀ lọ olóòlẹ̀ nìkan tí wọ́n á tọ́ wá yọ ọ lẹ́nu ariwo rẹ̀ ti pọ̀ gbogbo yẹn bẹ̀ ọ́ pé tiẹ̀ nípa kọ́kọ́ rán àbá tẹ́lómi fi lọ éèdì láì wọ́sọ ọdún látàrí iyì àdéhùn tó lọ. bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ọwọ́ lónìí wàá gbé mọ́tò láago báyìí wọ́n bá débẹ̀ wọ́n bá pé kò tí ì ṣe mọ́tò. ọ̀pọ̀ àìmọye náà lẹ́yìn tí ó ṣàdéhùn fáwọn èèyàn wọ́n bá di lọ́la ìrànlọ́wọ́ tó wá wákọ̀ wá gbà wọ́n bá débẹ̀ wọ́n bá bá kò sí nílé. kí ló dé kí ló ṣẹlẹ̀ àbíkó tiẹ̀ wá lé kó pé kí wọ́n sọ pé òun ò sí nílé àbí kò tí ẹ yọjú kó sọ pé kí ló dé pé àdéhùn tẹ ṣe fún mi lánàá ni ah, kò ní tẹ ṣe má. yọni pé àìsàdéhùn rẹ̀ làyè àdéhùn rẹ̀ ẹja kí ìsàdéhùn wa gbogbo àdéhùn tá a máa ṣe ká máa sọ pé kí ni insha allah àmọ́ ká má lẹ́mìí pa àní pè ká lẹ́mìí pa pè àmọ́ ká tún sọ pé insha allah torí pé àyè máa mà nǹkan ká lè kọ dínà ká lè pè ní nǹkan tó tún ju agbára wa náà lọ. inshallah dájú sọ̀n kò ní já dẹ́sẹ̀ dípò pa àmọ́ fẹ́ tán a sí ló ní pé tẹ́lẹ̀ náà a gbọ́dọ̀ kíyè sára. lẹ́yìn náà gbogbo dábàá fẹ́ ṣe fúnra wa tó bùkátà ká ṣẹ̀ṣẹ̀ náà kò bùkátà ẹ sọpráìsì onítàn ni ẹ mẹ́jọ ti gbọ́ lẹ̀tẹ́lẹ̀ kẹ̀sí nítorí pété ti ẹ̀yẹn ṣe dáadáa yẹn sí láì jẹ́ pé àdéhùn ti síwájú. ẹlẹ́kẹta wẹ́ẹ́dẹ́dẹ́ tómìnà khan tọ́mà fọkàtàn yọ jàmbá ntọ́fà tí ìmáàmù Nawawi tóbi mú àtẹ̀tẹ̀ wá ń bì nù sẹ́mi kọ́rọ̀ àmánà là ń sọ tọ́mà fọkàtàn tọ́mà gbé nǹkan pamọ́ sí lọ́dọ̀ yọ jàmbá wọn náà ilé ìburú jáì kí èèyàn mọ́ làmánà alimami Bukhari àti Muslim ló gbé jáde ẹjọ́ ká yí àmánà wa wò sani tó ṣe fọkàn tán là wá ṣé ṣé má gbé nǹkan pamọ́ sí wa lọ́dọ̀ á sọ sáà ní jàǹbá wọn sáà jẹ́ni tó ṣe fọkàn tán tàbá rí bẹ́ẹ̀ àpò oríire tí ò bá rí bẹ́ẹ̀ àjẹpẹ́ ká tún wà wá sí nínú àmì péyàn ní mánì òun náà ní kó ní àmánà torí àdìsí tó sọ pé lá ìmánà lè má ńlá àmánà tẹlẹ ọlọ́run bẹ́ẹ̀ lè dá wa kó tún wa ṣe kó gba àwọn ìwà burúkú kó gbà kú lọ́dọ̀ wa àwọn ìwà pálapàla kó yà wá kó fa àwọn ìwà rere àti ìṣe rere kó fi jà àárọ̀ rẹ̀ fún wa kó wá ṣe gbogbo ń tà ń ní dáǹsẹ̀ nítorí rẹ̀ kó jẹ́ kí ládàá wọ́pọ̀ kó sàmójúkúrò fún wa lórí àwọn ẹ̀ṣẹ̀ wa kó forí jìn wá láyé سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك alhamdulilayi wọn lẹni tó níyàwó tó wá ń fura sí ìyàwó rẹ̀ tẹ ẹ dàbí ìgbà tó wọn àtàwọn kan wọn jọ ń sọ̀rọ̀ lórí fóònù tàbí íńtánẹ́ẹ̀tì tàbí wàsáàpù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ lè máa yẹ fóònù rẹ wò? àkọ́kọ́ láàrin ọkọ àtìyàwó àǹfààní wà fún ọkọ láti lè máa sọ ìṣe àti ìwà ìyàwó nítorí pé tí ìyàwó ọba wà lọ́nà tí ọkọ fi lè fọkàn tán ó lè kó níbi àti wà lìjánà nítorí tóbi tọkọ òní fura àbí tọkọ padà mà tí ò se nǹkan kan pa rẹ̀ yóò sọ dẹni tí ò ní ra àlùjánnà wọ̀ bó tilẹ̀ jẹ́ pé ìpìlẹ̀ ni pé ìyàwó ẹ̀ kò sínú ẹni tó fẹ̀sùn bàjẹ́ kàn lópin ìgbà tó ti kà lópin ìgbà tó ti rà mí nítorí kí o tó bá yẹ pé Si obìnrin kan ò ní ṣẹ́kù lọ́dọ̀ ọkùnrin kan ṣùgbọ́n fi sórí pé kò sì bàjẹ́ kò sì ránù kò nyàlè ẹnìkan ọmọ bá sọ̀rọ̀ kò bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ títí tẹ́fì tó fi hàn yín pé kò rí bẹ́ẹ̀. bàjẹ́ bá rí pé tó fi yín pé kò rí bẹ́ẹ̀ ìgbà náà lẹ́wàá tó gbọ̀n sókè bóòlù àwọn ẹni njọ sọ̀rọ̀ ti jẹ́ bóòlù àwọn tẹ́ǹjọ́ exchange messages torí ẹ̀ náà la ṣe sọ pé àwọn obìnrin mùsùlùmí ẹja bẹ̀rù ọlọ́run gbogbo àwọn nǹkan tẹ́ rí tí wọ́n ṣe láyè láwọn nǹkan tí ẹ̀yin ń wò pé ó túmọ̀ sí pé lọ́síwájú ti wà nílọ́jọ́ ọ̀bẹ lẹ́nu méjì wọ́n lè lò dáadáa wọ́n lè lò fàyè àyíká rẹ̀ sì lè pọ̀ ju dáadáa rẹ̀ lọ. eléyìí ije ti social media social media léwu púpọ̀ fóbìn nítorí báwo lọ́bọ̀ torí tí nàìjíríà ò ṣe ní bọ́ pọ̀lọpọ̀ jà bó lọ́kọ́ ṣe lè láǹfààní sí kó lo social media tí wọ́n náà nílò ó fi ìníwọ́ ìwọ́wọ́ àwọn ọ̀dà ẹnìkan ni ẹ mọ̀ pé láì nídìí ọkùnrin máa ń fún ìyàwó rẹ̀ tí ó lè dànù tí ó sì sọ tí ò ní parí báwo wá ní sídìí bá wà. ẹ̀yin máa ń sọ Yorùbá pé ẹni tá a fẹ́ sun jẹ tó lọ fi po para sẹ́wọ̀n kí ló tètè dáhùn lára rẹ̀ ọ̀dà kò tiẹ̀ fi po para jẹ ó jókòó lẹ́gbàá bá a fi hàn. tẹ́ ẹ bá sọ ọmọ sí bá ọ̀ràn náà bí onírà yọ ọ̀ràn bàjẹ́. lọ́sẹ̀sẹ̀ fi kó para ó dínà torí ẹ tó máa ń gbé ansẹ̀tì ká omi ìjọ àtẹlẹwọ́ lóbin lẹ́vù kò síbò sí lè gbé kájọ́ wàá wà fún fóònù lásán wọn náà bẹ̀rẹ̀ sí chaati wọn bẹ̀rẹ̀ sí ní obìnrin wọn pé àwọn náà sí péjì Facebook wọn mọ bá ó tún tọrọ pé bá ẹ̀ sí bá ẹ̀ sẹ́yìn wọ ìyàwó lé ọ̀fẹ́ lọ́rẹ̀ karambani. ìbá ẹ̀ mọ rẹ rẹ̀ náà lọkùnrin náà máa sí Facebook tiẹ̀ tó rí ojú rẹ̀ tó rí pé a ah, eléyìí ń wọ́ láàrin obìnrin márùn <laughs> tó ń ẹ̀yin níbẹ̀rù ọlọ tẹ́ ń Facebook báyìí obìnrin márùn tó ṣé márààrún lẹ lè bá dọ̀rẹ́ ni àbẹ́ mọ wèwo lójú rẹ ṣe àbí àtàwọn òun lójú rẹ ṣe yíyó tó àbí òye kò sọ́ọ̀fì nọ́bọ̀rù kọ́ lọ́kọ̀ àbí ọ̀lọ́kọ̀ ẹ adìgbò abilé kọ àwọn kan bí fírẹ́ǹdì rẹ̀ wọ́n sẹ́ndì ẹ mẹ́sẹ̀gì pé àkílẹ̀ ń lò sí ojú yín tó bíútì báyìí ẹ kí nǹkan dàrú ọkọ rẹ̀ sọ fún bẹ́ẹ̀ torí pé àwọn ọkọ serious kí ni ìyàwó jẹ lọkọ ń wáká ojú rẹ ọba àdán kọ bá má dàn ọkùnrin lè má rí jẹ nígbà tó wọn ti lé ọdà nù ẹ ẹ tiẹ̀ ní wojú èèyàn èèwọ náà nù àmọ́ àwọn olórí ibú tó fẹ́ bá tiẹ̀ dé àwọn ọmọ sọ pé àkílẹ̀ ń lò sí fèsì yẹn náà rí kí ló dé onáà ń dáhùn kí ló dé gbà mọ́ gbá tiẹ̀ nì mo kó dodo rẹ̀ jẹ́ nì ìró ìdíjẹ́ máa sọ. lóbi ọba bẹ̀rẹ̀ sí rò pé láti gbọ́ tó ń ti fi ọkọ̀ ikọ̀ sọ̀rọ̀ ẹ̀ fún un àwọn ọkùnrin tó ta ń bẹ́ńtà náà bá di pé òrùlé wọlé lórí ó lóògùn lé ọkọ̀ ẹ má yé wàláhì ó tó ṣèdánilẹ́kọ̀ọ́ lórí àdánwò táwọn obìnrin tó ń fà fúnra wọn látara social media tó ti báwò ní í ṣe àní ṣe kẹ́ máa wùlẹ̀ tán ara ẹ̀ ń jẹ pé ó dáwọn ọ̀bùsùn eléyìí jẹ́ bó ṣe jẹ́ mọ̀ akramakumullah aburú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan o ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n á sọ fún yàn báyìí báyìí nílé òun kọ́ nítorí social media báyìí báyìí níyàwó òun là ń padà kọ́lẹ̀ torí social media báyìí báyìí lọ́kọ́ kọ́ lẹ̀ torí social media torí ẹ̀ láti sọ àmọ́kọ̀ bọ́pọ̀lọpọ̀ obìnrin láàmú bí ó yẹ káwọn obìnrin wọ́n wá ru fóònù kéékèèké o irú nọ́kíà kó kékeré o tí bá ti rìn rè tètè rán dáhùn yìí tòkọ́jọ́ pé ọmọ fi gba paul ẹ̀ló ọkọ wa o ẹ̀ló ọ̀bọ̀lẹ̀ àti dé àti dé o wàláì wàláì sálámà ọ̀rọ̀ àwà fírí òní ní problem àmọ́ wọn náà lọ ń wọn náà wọn á rẹ àwọn obìnrin mùsùlùmí a máa chaati pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin kọ̀tọ́ o kọ̀tọ́ nítorí pé aburú ni kí lọ́ọ́ fẹ́ máa sọ pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin nígbà tí èso pọ̀ gbádùn ebi ọ̀rọ̀ àwọn ọkùnrin púpọ̀ láì kó tó fè tó fẹ́ tí ẹnu tí ó ti ọlọ́run mọ́ wá wa kú wa kọ́ mọ́ bàa rírì kúrì ilé ìjẹ́bùsùn jẹ́ àwọn tó ń ṣe dọ́kítàtì pẹ̀lú àwọn náà ti dọ́ ọmọ ni tó bá dọ́ ọmọ wàá rí i pé títẹ́ tó tẹ̀ lọ́pọ̀ dé ètò òrùpọ̀ ti ń tẹ́nì tó bá pin tó bá ti bọ́ sáwọn náà lọ́wọ́ wàá gbà náà. àní lè ṣe. wọ́n ní táwọn ẹlẹ́wẹ̀ àwọn tí ń sẹgbẹ́ iṣẹ́ ọwọ́ kan àbówò kan náà gbé yẹyẹ tá a níkọ̀ yẹ kí ẹ̀yin mùsùlùmí ọmọ bá wọn ṣe wọn wọn àgbàgbà lórí ẹnìkan torí kò tí ì wẹgbẹ́ tí fi ń tà bí ká pé wọ́n gbàgbọ́ ẹ̀fọn lórí ẹ̀ <laughs> wọ́n ti ní ọgbọ́dọ̀ wọ ẹgbẹ́ ẹlẹ́fọn ẹgbẹ́ ilé wúro wọ́n á gbàgbá lórí ẹ̀ àbáta kurubusu wọ́n gbà lórí ẹ̀ pọ̀ wẹ́gbẹ́ wọ́n á lọ rìpọ́tù police station torí wọn náà ti mọ̀ pé nàmbà fẹ́ ńlẹgbẹ́ kìí ṣe nàmbà túláàsì. wọ́n á nígbà tó dọ́dọ̀ àwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá á ní kẹ́jọ́ rẹ̀ lè bá a lóyìn sọ pé three hundred thousand tí ń bẹ́ nu gbàgbà lórí rẹ̀ wọ́n á ní sẹ́ kọ́ sọ ni àbí kọ́ mọ́ sọ torí kò sí three hundred kobo ń bẹ̀ pàtó pé three hundred thousand ẹ̀yin náà ti mọ̀ dáhùn rẹ̀ ń di ẹ̀kọ́ tá a ti lónìí rọ́ nìyẹn Islam ọ̀fẹ́ kẹ́ parọ́. lẹ́yìn náà kí ni ọlọ́pàá ń bùkátà fọ parọ́ sí kó tó di kán bọ́ gbẹrù rẹ̀ àbí wọ́n ti lọ rá àwọn náà kí gbogbo ẹgbẹ́ tá à ń ṣe mẹ́nìkan bá rìpọ́ọ̀tù ẹ̀ má dá lóhùn àmọ́ wọn tú láti. tòbáyọ̀ náà ti gbẹ̀kún jẹ tí ọba jẹ́ bẹ́ẹ̀ kí ló lè alẹ́ gbagbá lórí èèyàn ẹ̀tọ́ wò lẹ́ni láti gbagbá lórí ẹ̀ olùwàtò bá ṣe gbé àdánwò kó tó tajà níbo ń bẹ́ tòwó onídùúkọ parọ́ onídùúkọ parọ́ lẹ́yìn náà iléeṣẹ́ ọlọ́pàá kì í ṣe court iléeṣẹ́ ọlọ́pàá ò nídìí láti máa gbaṣẹ́ kóòtù sí tìyín ni kẹ́ ẹ pé ẹni tó gbẹrù lórí ẹ̀ kẹ́ ẹ pẹ̀tù sáwọ̀ dá ẹrù rẹ̀ padà fún tẹ́ bá dúró déédéé ẹ ní wílẹ̀ méjì tí ìgbẹ́rùn kalẹ̀ àmọ́ ń gbọ́ tó tí yẹn bá ti ń gbẹ̀kún jẹ gbogbo òdodo tí bá ń sọ kìí tà ẹni tí bá ń ṣe ń gbẹ̀kú jẹ kò ní lè fẹ̀mí rẹ̀ sílẹ̀ tó bá kan pé kó fẹ̀mí rẹ̀ ara tó so wá nàìjíríà tòun àti àti màgbẹ àwọn àti ọlọ́pàá ní ẹgbẹ́ kúndé wọn fẹ́ẹ́ gbà wọn fi níta àwọn ẹgbẹ́ náà tún á fún yín lówó tó ju etí ẹlẹ́rù fẹ́ fún yín lọ àwọn náà pé inú òfin àti máa ṣe ńlẹ inú ìwọ náà lọ ẹgbẹ́ ni o tó bá fẹ́ fún ọtẹ́rù rẹ padà lọ gba membership card ẹgbọ́n nǹkan mẹ́rin bí ara ta ni ó tún kẹ̀kẹ́ ṣe tún bàjẹ́ torí délé iléeṣẹ́ ọlọ́pàá ìṣe court tí ẹni pé tó bá pe ẹni tó gbẹ̀rù bí ẹrù kalẹ̀ ó lòun ní gbé kalẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ó gbé ọ̀rọ̀ yẹn lọ sí court straight. iléeṣẹ́ ọlọ́pàá wa dùn ó bí ẹni tó gbé onítìlẹ́jọ́. torí àwọn ti mediate kọ̀ so ní wọ́n bá ti sọ pé public prosecutor ló pè yàn lẹ́jọ́ ilé-ẹjọ́ náà á dá lẹ́jọ́ pé ẹdẹ́rù rẹ̀ padà lẹ́yìn náà ẹgbẹ́ tẹ ẹlẹ́sìn yìí ń bo lọ́wọ́ nínú òfin pé dandan ẹ gbọ́dọ̀ mú àwọn èèyàn ẹ̀yin náà gbọ́dọ̀ sí túláàsì nítorí délé ẹ bá ti wà wọ́n nílùú tí kọ̀sẹ́sẹ̀ ń bẹ̀ ìyànjẹ pọ̀ nàìjíríà ìbàjẹ́ nítorí pé àwọn èèyàn sáyẹn yẹn jẹ àwọn náà lájú wọn ò mẹtọ wọn ọ̀rọ̀ tí ò tí kan pé máa bá kù náà ti máa fọ́ bá kù pé ẹja rí wọn afẹ́ rí yín rí